a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò alimuflehun èyí tí ilé ẹ̀kọ́ muflehun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí nílùú ìbàdàn ní ọ̀yọ́ ṣe tiwa níbí tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́n mọ́ bá ní sàlékún dáadáa fún ilé ẹ̀kọ́ náà a tún wá ń bẹ lọ́n gbogbo àwọn òbí alágbàtọ́ àtàwọn mùsùlùmí tán kún sí ọlọ́run yìí lọ́wọ́ ọlọ́run bá ní san wọ́n ní ẹ̀san olóore láyé àtijọ́ ọ̀gbìn alkiyama ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ tó wa lóru èní pẹ̀lú àyọkà látinú alukur'an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 إن كنت قلتهم فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب Ọlọ́run bá ní fún ọmọ náà ní àlùbáríkà tí ó pọ̀ jàmá ẹ jẹ́ ká tún gbọ́ kíkà látinú hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa Mahmuda Maruf bismillah. قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطعة رواه البخاري ومسلم Translation The Prophet of Allah, peace be upon him, said, The one who goes about with calumnies will never enter paradise. Translated by Bukhari and Muslim. Lesson from the Hadith. 1. We should avoid calumny. 2. We should move away from gossip and splendor. tó ọlọ́run bá ní fún àwọn ọmọ náà ní àlùbáríkà má jẹ́ kí wọ́n gbàgbé ìmọ̀ láíláí ẹ̀yin ẹrúṣẹ́ ọlọ́run tí ó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa tẹ̀síwájú eléyìí ní part two apá kejì lórí ọ̀rọ̀ rìbá eléyìí tá à ń ṣàlàyé bọ̀ a sì fẹ́ kọ́ kọjá apá méjì torí pé n ta tún fẹ́ sọ lọ́dún ìpọ̀ ìyẹn ni ó jẹ́ ká summarize apá kejì á dẹ̀ wà practical oriented pẹ̀lú yọ̀ǹda ọlọ́run lórí àtiwá solutions tó ń ṣẹlẹ̀ nínú ìlú wa kọ́lọ́hún kó sàlékún ìmọ̀ọ́nì fún gbogbo wa ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́run à ń ṣàlàyé lọ nípa rìbá nà sí à a ní rìbá pín sí méjì ilé ìtọ́pọ̀lọpọ̀ àwọn onímọ̀ tí wọ́n lọ rìbá fọ́dlì a ti ṣàlàyé òun rìbá nà sí à òun là ń ṣàlàyé lọ ọ̀rọ̀ àkọ́kọ́ táwọn onímọ̀ sọ nípa rìbá nà sí à àti sọ ọ̀rọ̀ kejì táwọn onímọ̀ wá sọ nípa rẹ̀ wọ́n lérú rìbá yìí òun ni rìbá tó jẹ́ kó wà mọ̀ṣúhù fìlìjà ìlíya òun ni tí wọ́n máa ń ṣe nígbà jà ìlíya bóò ni wọ́n ṣe máa ń ṣe irú rìbá yìí ẹ̀rí àdá inú yahudu a nínà lòdì ẹni tí ó yáàyàn ní nǹkan ẹni tó jẹ́ kóun ló lówó tó yáàyàn lówó yóò gbà lọ́wọ́ onígbèsè ẹni tó yá lówó nítorí pé kò lè sanwó yẹn lójú ẹsẹ̀ islam sì fẹ́ tá a bá fẹ́ yáàyàn lówó a lóore ni kò nídìí ká tó fìnira kan ìyẹn ló fà tó jẹ́ pé nínú ọ̀nà tó rìbá ti fọ́nkálẹ̀ ní nàìjíríà lónìí rìbá nà sí àyè ìwà ń bẹ ẹ rí àwọn èèyàn wọ́n lọ ya owó wọ́n lọ ya dúkìá tí wọ́n bá wá fẹ́ san padà ìgbà báyìí lọ́sàn o iye tó fi san re o eléyìí ìran kanú àwọn ìran rìbá tá a lọ́lọ́ ń bínú sí. Si tọ́já sí pé ń tọ́ bá ń jẹ́ àbọ̀ ń yá àyàn yọ wà nú àwọn tí ó jìyà lọ́dọ̀ ọlọ́run ìyẹn ló fàtà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó kó yé wa pé ìran èèyàn mẹ́rin ni wọ́n jẹ ìyà látara rìbá àwọn wo ni wọ́n jẹ ìyà látara rìbá ẹjẹ́ àjọ gbọ́ bó ṣe wà nínú hadithi eléyìí tí ìmáàmù Ahmad àti ìmáàmù tọ̀bùrání tí wọ́n gbà wá àdífì àfáà wa jábírò ọmọ abdullahi ọlọ́mbà ni yọnu sí ó ní àmà nàbíyà sallallahu alaihi wasallam qal la'ana Allahu akila riba wà mukilahu wà shahidehi wà katibahu àfáà wa jábírò ọmọ abdullahi wọ́n ló jì sí ọlọ́run kíkẹ́ àtọ́lọ ọlọ́run kan máa bá wọ́n ló ń sọ báyìí pé ẹni tọ́já sí pọ̀hún ní yáàyàn lówó èlé ọlọ́run bínú sí ọsẹ́ bilé ara àwọn tọ́lọ̀ ń sọ ọ́nù sóràtúlì bá kọ́ra pé wọ́n ó ṣègbére nu ná òun lẹni tí ń yá àyàn lówó èlé owó èlé ntọ́ bá gbà lórí ẹ̀yẹ ntí ń jẹ́ ntí ẹnìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹni tóun náà lọ yáwó èlé tó ní pé òun fẹ́ fi rọ́ọ̀nù business òun fẹ́ lò fún ìnáwó òun fẹ́ fi sanwó admission mu òun ní sùkúù òun fẹ́ fi parí ilé òun ẹni tó lọ ń yáwó èlé ẹnìkejì tí ó jìyà lọ́dọ̀ ọlọ́run yẹn ẹlẹ́ẹ̀kẹta òun làwọn tó jẹ́ ẹlẹ́rìí ẹ̀rí pé mọ́ọ̀sì àwọn tó máa ń yáyàn lówó èlé náà wọ́n máa ń ní written agreement wọ́n wà ní ntàlẹ́pẹ̀ níbi sureties àti witnesses ẹni tó bí ilé sẹlẹ́rìí lórí owó èlé òun náà jẹ ìyàlọ́dọ̀ ọlọ́run bó ṣe wà ní àdìsí tá à ń ṣàlàyé yìí ẹlẹ́kẹrin ẹni tó jẹ́ akọ̀wé sẹ́kítírì tó jẹ́ pé òun ló bá wọn táìpù agreement àbóhun ló bá wọn fọwọ́ kọ òun náà wà nú àwọn tí ó jìyà tó bá dijọ́ ọ̀gbẹ́ǹde alkiyama àbẹ́ ìwárí pé nǹkan búgbà òun ni owó èlé kí ló tún jẹ́ àmọ̀ òun làdíìsì àfọ́ àwọn àbúrérà ọlọ́run bá ní yọ́nú sí wọn àdínsì ètí mọ́mọ́ wa Bukhari àti Muslim tí wọ́n gbà wá anábì ní ìjítẹ́lìbù sábọ̀ alìmọ̀ òbí court anábì ní ẹ̀jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ méje tó máa ń pààyàn rẹ wọ́n wá béèrè pé kí làwọn ẹ̀ṣẹ̀ yẹn ìrè òjíṣẹ́ ọlọ́run anábì ní àṣírìkùbìlà kámúrogún pẹ̀lú ọlọ́run wà síhìrù ká máa ṣe àṣàṣì ká máa ṣoògùn bú sáwọn èèyàn ká máa sa idán sáwọn èèyàn ara tí ó jẹ́ kéèyàn ò jí àlọ́dọ̀ ọlọ́run ni ẹlẹ́kẹta ni kọ́tùlù ṣe léèwọ̀ táwọ̀ wá sọ́dẹ̀tọ̀ ká pa odidi tí ó jẹ́ èyàn jí àlọ́dọ̀ ọlọ́run ni wà á kìlù rìbà èyí tọ́ka wa gan nìyẹn mímọ̀ jẹ owó èlé ànábì tó dákọ̀ mímọ̀ jẹ owó ọmọ òrukàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èwo lọ́kàn wà nínú àwọn nǹkan méje òun ni mímọ̀ jẹ owó èlé ara tí ó jẹ́ kéèyàn parẹ́ láyé àtijọ́ ọ̀gbẹ́dà kìyàmọ̀ òun ni tó bá wá rí bẹ́ẹ̀ yẹn rúfin nínú àwọn challenges tó wá ń ṣẹlẹ̀ tó dáwà ní káàmà ká gbogbo àwọn àdíìsì àdíìsì pọ̀m̀bì tó ń sọ nípa owó èlé kódà ara ń tànà bí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó ṣe tó ráwọn àfa àjẹpọ̀ yìí wa pé Madina lọ́lọ́run ti sọ owó èlé di haramu nígbà tó lọ́n sọ di haramu tán anabi sallallahu alayhi wa sallam ó kéde pé ọ̀nkù mi Al-Abbasu bọ́nà Abdul mọ̀kọ́ káńsù gbogbo owó èlé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ lówó tẹ́ ẹ bá jẹ́ ni ẹ fún ẹ má fèlè lé lórí àwọn tá a wá jẹ́ mùsùlùmí náà kí làwọn tó ń tì wá lọ bí owó èlé pẹ̀lú wọn bá àwádìí díẹ̀ tá a ṣe díẹ̀ nínú tó ń ti àwọn èèyàn lọ bí owó èlé òun lélẹ́yìí àwa wò pé ṣé ìsìláàmù ni solution àbí òní ìsìláàmù ni alákọ̀ọ́kọ́ àwọn èèyàn ń lọ yáwó èlé nítorí pé wọ́n fẹ́ fi ṣe àtìjára wọ́n fẹ́ fi ṣe òwò wọ́n fẹ́ kówó wọn gbèrú sí wọ́n fẹ́ kí òwò wọn kó lọ òkè kò sí ní tó burú bí eléyìí àhálà lọ́wọ́ lìbáyà ọlọ́run lòun ṣe káràkátà business transactions aláàlì ni ṣùgbọ́n o wàhálà ọmọ rìbá òun ṣe rìbá léèwọ̀ tó bá wá rí bẹ́ẹ̀ ẹni tó fẹ́ kí òkòwò òun kọ́ máa lọ sókè lódodo ó nídìí owó irú àwa táwa náà jó nílé ìwé millions àwọn owó ńláńlá la nídìí téyìn ó fi máa develop school tí facilities yóò fi máa lo òkè tẹ́yìn ti sàbúfà lọ́dọ̀ ìjọba lódòdó kálukú nídìí owó láti develop business yẹ ọ̀dà tá a bá develop ẹ̀tàn gbà náà ṣèbí nítorí káyé ó lè rọrùn fún wa ni sáà wà torí káyé tá a lè mọ́ lu hundred years ń bẹ̀ kọ́ rọrùn fún wa ká lọ wà nù náà gbére abẹ́ ẹ̀gbọ́n tá a sọ nínú àyà kùránì ní part one ìdánilẹ́kọ̀ọ́ yìí ni tọ́lọ́ ńlá wọn tó bá ń jẹwé eléyìí inú náà ni wọ́n wọ̀ umufiya khalidu náà wọn ò ní jáde àwọn àfa àjẹkọyẹ wa pé lódodo a nídìí ká dìbẹ̀lọ́pù bísínẹ́sì wa ṣùgbọ́n kèé ṣe ọ̀nà tí ọ̀wà ajá wọnú náà gbére òun ni à ń bọ̀ wá síwọ̀ àwọn ọ̀nà tí Islam gbé kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú tó ń jẹ́ káwọn èèyàn yá owó èlé òun ni láti já sí wípé kìí sọ̀rọ̀ bísínẹ́sì láti jẹ́ kí ètò ìsẹ̀mí ayé wọn kó tún rọrùn sí i kí ni túmọ̀ eléyìí ẹni tó ń rinsẹ̀ ó ń wò pé wàhálà ti ń pọ̀ jù yìí máa pẹ́ débi iṣẹ́ ẹsẹ̀ tí mò ń retí pọ̀ jù mo fẹ́ ra mọ́tò jẹ́ kí n yáwó kí n fi ra mọ́tò jẹ́ kí n yáwó kí n fi ralẹ̀ jẹ́ kí n yáwó kí n fi kọ́lé tẹ́mi náà bá kọ́lé tí mò ń gun mọ́tò ìmọ̀ sán díẹ̀ díẹ̀ pẹ̀lú èlé orí rẹ̀ a rí wípé ìwọ tó jẹ́ mùsùlùmí tó bá wá ń gun mọ́tò tó bá wá kọ́lé náà ṣé tó bá tó lọ ọ̀dọ̀ ọlọ́run ó tún gbélé ń àlùjẹ́ náà sáwà torí pé a fẹ́ káyé ó tún rọrùn fún wa a wà lọ mọ́ yáwó èlé tọ́lọ́run lòun bínú sí tó lòun ó ju àwọn tó bá já òun ó ju àwọn jáàmù àwọn àfáà lélẹ́yìn náà tó ṣe kí ni o kò tó yáwó lé lórí ẹlẹ́kẹta nínú tíwádìí wa tó fìrì lẹ̀ pé ń jáwọ̀ èèyàn ọmọ yáwó òun ni tó ní í ṣe pẹ̀lú anafakọ́d alàlẹ̀ ẹ̀yà àwọn èèyàn fẹ́ náwó lórí fámìlì wọn ọmọ ladmission sí yunifásitì ọmọ wọn wọlé sí first term ọmọ sì pọ̀ ara textbook ara yunifọ́ọ̀mù ara àwọn òbí tán yáwó tán fi sanwó private school tọ́ ọ bá ti rí pọ́ọ̀ private school yáà máa lọ public school tọ́mọ̀ rí ọ̀hún bá wá parí tán só ti yé ṣé sàdìdíkẹ́ẹ̀tì ẹ̀ ó mú lọ inú jáàmù ni nígbà tọ́lọ́run lẹ́nu tó bá ń yáwó èlé inú jáàmù lòun ó fi sí àwọn àáfàá ní lódodo agbọ́dọ̀ lè jẹ́ bàbá tí ó lè sojúṣe lórí ìyàwó lórí àwọn ọmọ eléyìí ò tó ká lọ yáwó èlé torí pé yíyáwó èlé ó tún lè yọ àlùbáríkà kúrò lórí àwọn fámìlì wa táà torí ẹ̀ yáwó èlé àwọn èèyàn yáwó èlé torí eléyìí náà agbọ́dọ̀ sọ ṣe kò wọ́ọ̀tì ẹ̀ ẹlẹ́kẹrin àwọn èèyàn wá ń yáwó èlé lórí àwọn tí ọ̀wọ́ tiẹ̀ àwọn nǹkan tí ó pàtàkì àwọn nǹkan tí ó jẹ́ kí wàhálà àwọn tó pọ̀ sí láyé gan tó tó dijọ́ ògbéde àlùkìyàmọ̀ ẹlòmíì ìyáwó èlé ọfẹ́ àná ẹlòmíì ìyáwó èlé kan lè ọmọ tó ṣe wọ́n sún títì wọ́n sún mọ̀ sẹ́yìn gbogbo àwọn àyáwó èlé nítorí ìnáwó tá lágbára kọ̀ wọ́ọ̀tì ẹnu ọlọ́ ìta lágbára òun àwọn nǹkan míì tó wà fi jáwé èlé gbogbo eléyìí ń ta gbọ́dọ̀ èlé nítorí ìparun bẹ́ẹ̀bẹ̀ fún wa èrè tó yẹ kó jẹ́ tiwa àwọn kan láàmọ̀ ọ̀sẹ̀ àmọ̀ ọ̀sẹ̀ rú àwọn kan ni owó èlé ń jẹ́ káwọn èèyàn ọmọ ní high blood pressure àmọ́ jẹ́jẹ́ wọn ga owó èlé ń jẹ́ káwọn èèyàn òróorun sùn àtàwọn aburú míì tó pọ̀ táwọn àfa wa list tó wà níbi owó èlé ní ìparí kí wá ní Islam gbé kalẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ ká jọ ṣàkíyèsí àárín tá a fẹ́ fi parí ìdánilẹ́kọ̀ọ́ yìí alákọ̀ọ́kọ́ òun ni alukọ́rúdọ́lù Hasan Islam encourage Kama máa yára wa lówó lọ́nà tó dáa lọ́nà tí ò ní sí rìbá ń bẹ̀ àsẹ́yìn tó lọ́n bá bẹ́gi ọ̀la fún kò sí ní tó burú ẹ yáwọn èèyàn lówó kan náà lórí bísínẹ́sì wọn kẹ́ ẹ ládéhùn eléyìí tó solid lórí bí wọ́n sì dá padà abẹ́lọ́n gbogbo àwọn tó ń kún àwa náà lọ́wọ́ lórí ìtawà náà gbé kalẹ̀ táwọn òfin yáwó èlé ọlọ́mọ ẹ̀bá nìsan wọn ní ẹ̀san olóore ìwọ́n tó bá wá ń yá lówó náà má ya ọ̀tá ọlọ́run ara ń tí ọ̀já àwọn mi ọ̀fẹ́ yáwó èèyàn lówó tí ò ní rìbá nígbà wọn bá yọ ọ lówó àsìkò tó ọlọ́dọ̀wọ́ padà ọ̀ọ́dá padà ìwọ ní èsè èèyàn rìbá wọn tán bá ti ń yá yín lówó ẹ máa dá padà owó tó ọba rí pé ò ní rí lápadà mọ́ wulẹ̀ ya kọ́mọ̀dì wàhálà sí ọlọ́run àṣẹ láàrin ara wa ká máa yára wa lówó ọlọ́run ṣàánú àwọn kan ju àwọn kan lọ ṣùgbọ́n ẹ má wàá ṣe mistake ẹni tẹ́ ẹ̀bà ya ọlọ́run náà ti sọ́nù bákọ́rà ibi tó ti sọ rìbá di èèwọ̀ yìí náà ló ti sọ di ẹ̀tọ́ pé fàkáàtì búhù ẹ má yára yín lówó lẹ́nu lásán ẹ kọ́lẹ̀ ẹ tó wá ẹlẹ́rìí méjì tí wọ́n sáyìn sí ọlọ́run ọba àlekè ọláfààyè rẹ̀ lẹ̀ ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ nínú tá lè fi bọ́ nínú rìbá ẹlẹ́kejì ẹlẹ́ẹ̀kejì nínú táwọn àáfàá aláàfin lè bọ́ ìkọ̀rọ́jù zaka káwọn olówó ọyọ zaka fáwọn olòṣì irú ẹni tọ́mọ ẹ̀ lágbèsàn àbẹ́ntẹ́ páwọn ẹni tó jẹ́ pé ọjẹ́ gbèsè tí wàhálà ti dé bá ara àwọn tọ́lọ ní afún sàkà nìyẹn ẹ̀yin olówó ẹ̀yọ sàkà rọmọgbọ́nà la wà ìkọ́mọ̀jẹ̀ kí gbogbo owó yóò di wàhálà ní ọ̀gbẹ́dà kìyàmọ̀ tí gbogbo mùsùlùmí tán lówó lọ́ba yọ sàkà wọn yóò dọ̀dọ̀ àwọn tí ń yáwó èlé yóò dọ̀dọ̀ àwọn tó jẹ́ pé tí wọ́n ń yáwó fún ó nídìí kan yáwó ṣùgbọ́n kò yẹ kan yáwó èlé ni tí sàkà bá jáde yóò dọ̀dọ̀ àwọn èèyàn dáadáa ẹlẹ́ẹ̀kẹta ni àsọ̀dàkọ̀ èyí èsì sàkà akẹsàánú èèyàn pé ah ẹni yìí ọmọ ẹ̀ lágbèsàn akẹ̀gbọ́n lówó ẹni yìí ìṣòro báyìí dé bá ọlọ́mọdé àmọ́ ẹni pé fẹ́ sọ operation fún wa wàhálà kan ṣẹlẹ̀ lọ́sítù gbogbo orú àwọn nǹkan yìí a nídìí ká máa kún àwọn èèyàn lọ́wọ́ pẹ̀lú pé ọrẹ àtinúwá charity àwọn charitable acts voluntary donations eléyìí wà ní àwọn nǹkan tí ṣẹ̀rí àfikalẹ̀ àtàwọn nǹkan míì tó tún pọ̀ tó lè mọ̀ sí àsìkò ẹ̀yìn ẹrúsìn ọlọ́run ẹ jìnnà sí rìbá o ẹ sí máa yáwó èlé ẹ sí máa yáàyàn kò sóore ń bẹ̀ fàyè àtọ̀run wa abẹ́lọ́ ìta aṣọ ìjówúlò fáwọn tá a sọ àtẹ̀yìntẹ́ gbọ́ ibi tá a parí ọ̀rọ̀ rìbá sí òun lélẹ̀ ìwọ̀n bá tá a lè sọ lọ́dún yìí òun nìyẹn ilé ẹ̀kọ́ mùfìlíhùn wọn ní ká twenty two fún new session fourteen forty two fourteen forty three session wọ́n wọlé fún un bákan náà high school admission lọ lọ́wọ́ náà táwọn èèyàn ti ń gba fọ́ọ̀mù tó ọlọ́run yóò dáhùn ìnáwó ayélujára islam rasheed ashim abu anas assalamu alaikum wa rahmatulahi wa barakatuh.